الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعى كفم الله أبا أترى عليكم كي أولون ودي أجين wọ́n bá níbúwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń ṣe lọ nípa ó ti yẹ kí ìdílé pàtàkì lọ ìdílé mùsùlùmí tó gbàgbé fọlọ́n bó ṣe kún rí kátó wọnú Ramadan àti bàtà wọnú Ramadan tán kí àwọn yẹn máa wò pé lásìkò yìí bó ṣe rí kàn wá fi ìbànújẹ́ wọnú àwẹ̀ àbí kàn wá fi ìbànújẹ́ gbàwẹ̀ ká wo àwọn orí ńláńlá tí ń bẹ níbi àwẹ̀ gbígbà oníkàmáwò látara eléyìí atúndínlá àwọn àǹfààní ńláńlá láti yanjú àwọn èyí tá a rò kó jẹ́ ìbànújẹ́ ọkàn wa nǹkan tí ó jẹ́ lẹ́ẹ̀karùn-ún ìyẹn lẹ́ẹ̀kẹfà lára àwọn kan tó yẹ kí mùsùlùmí gbọ́rọ̀ máa dunnú báwa ẹ̀ dìde yìí tó bá di yọ àlùkìyàmà àwọn ojú ọ̀nà pọ̀ táwọn yẹn máa gbà wọlé ojú ọ̀nà kan wá ń bẹ wọ́n ń pè ní royal ojú ọ̀nà yìí ojú ọ̀nà tó dáa jù nínú ojú ọ̀nà táwọn yẹn ń gbà wọlé àlìjẹ́nà nìyẹn. anabi sallallahu alayhi wa sallam níbi àdìsí sahal bin saad radiyallahu ta'ala anhu èyí tí alimam bukhari àti imam muslim tá gbẹ̀gbẹ̀ wá àdìsí náà anabi ní sallallahu alayhi wa sallam inna fil jannati inna fil jannah ànábì ní ojú ọ̀nà kan bẹ nínú àwọn ojú ọ̀nà táyàn gbà wọlé àlìjẹ́nà ojú ọ̀nà kan bẹ ń bẹ yuqalu lahu rajal ìtàn pé ojú ọ̀nà náà orúkọ rẹ̀ nù rajal bí káwọn èèyàn lọ sí ọ̀lù kan kan ní sẹ́ ojú ọ̀nà yìí ti ń jẹ́rìí ànábì ní yadkhulu minhu as-sa'imun yawm al-qiyamah la yadkhulu minhu ahadun ghayrihim aw ghayruhum ojú ọ̀nà yìí àwọn aláwẹ̀ àwọn nìkan wọ́n máa gba ojú ọ̀nà náà kọjá gbogbo ẹni tí ò bá ti jẹ́ aláwẹ̀ wọ́n ní kọjá lójú ọ̀nà rẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi ló sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam anabi ní fa idha dakhalu báwọn lè bá wọlé tán ó gbìlọkọ̀ wọn wà tilẹ̀kùn náà fàlà ń yẹ́ dẹ̀kú lámì ní àhàdùn ẹnìkan ò ní gbàbẹ̀ wọlé mọ́ àtúnṣáwọn aláwẹ̀ ojú ọ̀nà yìí kí láǹfààní tán wà mẹ́mẹ́ mo bá gbàbẹ̀ wọlé wọ́n sàgbàmí wọlé àfààní mẹ́mẹ́ ni pé ẹ̀rí táwọn yẹn bá kóra dúró tí wọ́n kóra dúró ní ọjọ́ àlẹ́kìyàmọ̀ tó lọ́n dáhàn dúró tí èdè ìsìdájọ́ tí máa ń dájọ́ ọ̀tọ́ jọ àlìjánà lọ ògbẹ́ títí ń gbẹ kálukú nì tẹ́rù ojú ọ̀nà nì ibẹ̀ làwọn tí wọ́n bá fẹ́ wà àlìjánà wọ́n kọ́kọ́ rẹ́sì náà wọ́n mú mi díẹ̀ mẹ́ òní tó náà àǹfààní sí gbẹ̀mí àwọn ẹgbẹ́ àlejò ẹgbẹ́ mùsùlùmí Ramadan ààwẹ̀ gbígbàgán fún rẹ̀ lásán a máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì wà nù àdìsí àníbà Muhammad sallam àdìsí yá sí Abu Hurairah tó gbà wá látọ̀dọ̀ Imam Bukhari àti Muslim Ànábì ni man qama layla man qama laylatal qadr ẹni tó wá dìde ní òru lailatul qadr imanan pẹ̀lú iman wa ihtisaban ó sì tún fi wá ẹ̀san lọ́dọ̀ ọba gófìrà aláhùn máa takọ́ dáhùn mi dàbí àwọn àṣírí tó ti kọjá ń bẹ̀ẹ̀ sẹ́rẹ̀ wọ́n ti kí ni mo ṣàforíjì fún wa man sọ́ọ̀mọ̀ Ramadan anábì náà gbàgbọ́ Ramadan ihmanan pẹ̀lú ìgbàgbọ́ wa ihtisaba tó sì gbà pẹ̀lú dáadáa gófìrà aláhùn máa takọ́ dáhùn mi dàbí mo ṣàforíjì tẹ̀lé ẹ̀wọ̀ àrúgbànú sórí bẹ́ẹ̀ púpọ̀ tẹ̀ kí wò abẹ́lẹ́ ọba kí ọlá جكي ورنا كوكينات لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت اتوب السلام عليكم ورحمه الله وبركاته